أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وأحبأ لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته وافتن بسنته إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم ومنينا فوقكم صدعا شدادا بسم الله الرحمن الرحيم وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا لن تأتي أبا الله بالله سبحانه وتعالى atọrọ àlékún kẹ àlékún kẹ fún anẹ́bọ̀wà Muhammad àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn olùtẹ̀lójú pọ̀nù ìjíṣẹ́ ọlọ́run títí tálẹ̀kì àmọ́ fi dé tó fi dórí àwọn tí àtàrà wọn jáde ọbẹ̀ abẹ̀ náà àrùn rẹ̀ ọlọ́run àti òsì láyé nu ọba àṣàlékọ̀ àforíjì fún wọn ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé ọba àlékì ọlá àtúbọ̀tán dáadáa mọ́ṣáláṣí fún wọn ọlọ́run àwọn olùmọ̀ ẹ̀sìn tá gbàmọ̀ wọn àwọn ta kọrọ wọn àbá tá gbọ́rọ̀ wọn abẹ́ náà lọ́rọ̀ ọlọ́run ọba tí máa sẹ́gun lẹ́sàn mọ́sàbà fún ẹlẹ́sàn dáadáa ọlọ́run láì méjì rẹ̀ níbi tí a bá tẹ̀síri sóràtò nádà ìdí ìyẹn ni ọgbọ̀rọ̀ fún wa nípa ìrù tó tóbi nípa ìrù tó tóbi ìyẹn ni ró nípa kí ni òun ti gbogbo lórí ilẹ̀ ìjọ yẹn ó tóbi débi wípé àwa tá àbá sí lórí ilẹ̀ ibi tí ó bá kálukú yóò lè abẹ mẹ́jẹ̀jọ́ náà jẹ́jọ́ aburú fẹ́ni kọ̀ọ̀kan wọlọ́n àmọ́ gbogbo tí ń jẹ́yà àtàlẹ̀jọ́ lójọ́ náà gbogbo apátápátá nìkálágara ó bá látara wípé tí ò ṣẹlẹ̀ rí ni ó ṣẹlẹ̀ abẹ mọ́fà yọnu sí wa kò wá sí tọ́lọ̀ ọba aláàfin ṣàlàyé léyìí fún wa yóò jẹ́ pé torí àwọn tí wọn ò gbà péjọ yẹn yóò wáyé àbáwọn tí wọ́n ti ń ṣe iyèméjì wípé lóòótọ́ ni àbírọ́ àmáwà tọ́lọ̀ ọba aláà tó sànú fún atáǹbẹ̀ kójọ kójẹ́ káànú náà bá wa kalẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ ó ní gbogbo olùgbàgbọ́ òdodo táàmà wípé alìjánàtò hakùn wàlẹ́rù hakùn hakùn àwọn tá a nígbàgbọ́ wípé lẹ́yìn ikú ni ọlọ́ọ̀ba gbé wa dìde gbogbo ọ̀dánú ọmọ ènìyàn àtàlìjànú wà jẹ́wọ́ tí wọ́n jábọ̀ bẹ́ẹ̀ ni agbàrí pẹ́lú jẹ́nà tọ́lọ́ọ̀bá aláàpálẹ́sì kalẹ̀ tó dá kó tó di kó dá wa ọlọ́run ti pèsè àlìjẹ́nà kalẹ̀ ká tó dáyé bẹ́ẹ̀ ló pèsè náà kalẹ̀ ká tó dáyé káfílì mẹ́kílà lọ sí láyé ni ọba náà torí àìwá gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá lórí ilẹ̀ àtàwọn míì tún òtún nígbà náà ọlọ́kún ṣàánú ọmọjàrọ̀ ọmọdọmọ ọmọ ẹ̀bẹ́nu wọn ọlọ́ba aláwọ̀ ọmọ ń ṣàfihàn agbára ẹ̀ pé agbára tí mo fi ṣe gbogbo àwọn àlámọ̀ yìí ó tó ó yẹ kó dá yín lójú pé agbára yẹn tó dá yín padà ó tó mú kúrò láti ibi àìsí lọ síbi ìmọ̀ ní gbére tàbáwò oníwọ̀bà náà náà fa ọkọ̀ọ̀kan sábà ń ṣe dáadáa tí ọba nígbò ti bẹ̀rẹ̀ ayẹ̀ tí ó sàlàyé àwọn agbára alẹ́ ti àlà ì eléyìí tí ń tọ́ka lórí títóbi àtagbára rẹ̀ bó ṣe tó ìyẹn ni pé èmi ni mò ń ṣe rí pé lè قل بنينا فوقكم سبعا شدادا هم نيلوري سبعا شدادا يعني سما سباقا لا يمين يعني كم سنة بني Ó ti wá ti sánmà ní méjì ẹgbẹ́ náà ló ti lẹ̀ méjì. Wa minal ardi mithlahun. Wal arda farashnaha fa ni'mal Nígbà míì, ó wí fún wa, ó ní mo ṣe mọ́ sọ́mọ̀ méje yẹn bẹ́ẹ̀ ni mo tẹ́ ilẹ̀ mo tẹ́ bẹ́ẹ̀ pẹrẹsẹ wá ní ọba aláwa fẹ́ sàlàyé agbára tó parí sára sára bí tàṣe dúró lọ nìyẹn ó wà á ń فجاجا وأنزلنا من المعصرات ماء فجاجا أنزلنا أولا سوكالك يسألوني كده سألوني تولي سوكالك kalẹ̀ ìyẹn ni wípé láti ọ̀tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó ti dá sọ́mà a ò tí ìrẹ́ èèyàn kan tó lò ń lè fún wa lómi láti sọ́mà tàbí kó ní kómi sọ́mà ò mọ́ wà á mọ́ torí pé ó provide omi tẹ̀ fún wa kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá tún wá wù ní agbára rẹ̀ tó bá ní kí omi ó mọ̀ sí sánmàdà kò sẹ́ni ó tágbára láti dámi yẹn àbí kó sọ di sísàn lágbára rẹ̀ bó ṣe wí fún wa nígbẹ̀yìn suratul mulk ó ní قل أرأيتم إن أصبح ماؤكم غورا. فمن يأتيكم فمن يأتيكم بماء معين يأتيكم بماء معين ta ló lè mú wá omi tí ń sọ fún wa tí wà anzalna من السماء من المعصرات àrípẹ́ ó dàgbà tó mú sọ́kẹ́ من السماء torí pé mú sí wá fi لا يكون إلا في السماء ìyẹn ni pé ẹ̀ṣújò ọba aláṣùwà hẹ́nà wọ́ta alá ọwọ́ dàbí gbèpé mọ́sí ní omi hmm. ń bò jẹ́pọ̀ ní torí pé ó ní ẹ̀sùjò àwọn olùmẹ̀sí sọ fún wa wípé tójò kan bá rọ̀ sílẹ̀ àwọn tí ní ìmọ̀ nípa felak wilton ìyẹn ni pé ìmọ̀ àwòrán sọ́mà àti pé tójò bá rọ̀ sílẹ̀ bá nínú agbára oòrùn yẹn yóò wà ní kóòrùn ó evaporate kó fa omi ilẹ̀ kó lọ kójọ sí sánà tó bá wá kójọ sí sánà yóò wà máa retí ìgbà tí ó rọ̀ torí pé òjò sàdédé rọ̀ ìlà bí amúrewà àyàfi pẹ̀lú àṣẹ ọba ni pé ó yàn ìyè ìyẹn màláìkà ti ń wà lóbi wọn òjò ni pé òun fúnra ò lè pàṣẹ ìlà bí àyàfi ọlọ́ni wà á ń zẹ́lẹ́ náà mí nà sàmẹ́ àwọn ń sọ̀kalẹ̀ láti sánmà máa ń tẹ̀jájá omi kan máa ń ó ṣe ní nẹ́kìrà nẹ́kìrà tó lè tààrí láti pé ká lè mọ bómi yẹn ṣe tó ọwá ní máa ń omi kan tẹ̀jájá èyàn ni pé tẹ́ bá ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà létò omi water corporations pé kí wọ́n fún wa lómi tó bá dásìkò kan wọ́n lè dáàmú bẹ́ẹ̀ náà àṣàjáàjà omi tó bá dẹ́dà omi tí ń dàgẹ̀rẹ̀ ṣàjà ìyẹn ni pé omi tó pọ̀ ni omi ó ma dà ń sọ́rọ̀ gbà ní ẹ̀mọ̀ rò pé sómi ó sì tún rọ̀ ni pé ó kọjá bẹ́ẹ̀ tọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ kọ́ mi ó rọ̀ ní wákàtí kan ilé ó sì tún torí pé mi fún Nuhu alayhi salam ó kọjá Mùtọ́lọ̀ ọba àlékẹ́ ọlá sọ fún sọ́mọ̀dé wípé. Wàkílá ya arúgbù bẹ̀lá ìmá kí wá ya sẹ̀má àkọlí ìwà rí bọ̀lmá. Àìsẹ́jọ́ ìkò fẹ́ rọ́jò, òjò nọ́mà kọ́ ló fẹ́ rọ̀. Hmm ìyẹn ni pé ó dà kọjá àlà lọ́mà tó jẹ́ pé kò sí kankan tó sẹ́kù lórí ilẹ̀ ńjọ́ yẹn àyàfi tọ́lọ̀ sọ lọ́nà lànàbì nùhù sọ fọ́mà rẹ̀ pé láàásù màlìyàn tọ́lọ̀ fẹ́ rọ̀jù láti tẹ̀lẹ̀ rí kò sẹ́ni tó lè dá dúró mẹ́ à ń sàjàjà omi yẹn pọ̀ lọ́dọ̀ rẹ̀ ní sábà rẹ̀ هذه أنواع من النعم eléyìí lọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbẹ̀lá tẹ́ ká máa dúpẹ́ lórí ẹ̀ ìyẹn ni pé ó ṣe òdùn yẹn níwọ̀ntúnwọ̀nsì ó ṣe ní tí ó ṣe láǹfààní ìyẹn ni pé táàmù tí ẹ̀wọ́ bá dé àwọn àgbẹ̀ ni tí wọ́n ń ṣe táàmù tí òjò wàràwàrà bá dé ó ní tí wọ́n ń gbìn gbà yẹn tẹ́ ẹ bá gbìn tí ò yẹ kẹ́ ẹ gbìn lásìkò ẹ̀wọ́ kò ní jáde ẹ wo bí ẹ̀wà ṣe dáa tó yẹn ó lásìkò tí wọ́n gbìn tẹ́ ẹ bá gbìn lásìkò ẹ̀wọ́ yóò bàjẹ́ watermelon lásìkò tí wọ́n ń gbìn tẹ́bá gbìn lásìkò tí àsìkò rẹ̀ yóò bàjẹ́ tó hmm. ti yé torí pé lásìkò tí wọ́n ń gbìn ẹ ẹ léwo sùsùn sì ń kẹ́ lásìkò tí ilẹ̀ fẹ́ gbé iṣu iṣu yóò ní jáde torí pé ẹgbìn lásìkò rẹ̀ kójú tó dé wọ́n ti kí wọ́n ní lè núkìrì dàbí mí ọ̀rọ̀ dùnyẹ lásán o mo lérò ń gbà lórí ẹ̀ nínú kìrì dàbí àbẹ̀wọ̀n wọn bàtà ohun tí mo fi ọ̀rọ̀ dùnyẹ fún yín ni wípé nínú kìrì dàbí torí tí mo fẹ́ mú jáde pẹ̀lú òjò yẹn àgbà àwọn nǹkan oníkóró tó ti tẹ́lẹ̀ jẹ àtàwọn nǹkan ọ̀sìn ìwànà ìbáyàtàn mo tún wá fẹ́ fún iná àwọn nǹkan ti bẹ̀ jáde ìyẹn tí ó lè wúlò fún yín náà tẹ́bá wọ Allah subhanahu wa ta'ala ó fàpẹ́ ó ṣe àti ti dídàgbé nǹkan ọ̀gbìn sára òjò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n sọ́wọ́tọ̀ lọ́wọ́ kẹ́yà kò sọ bẹ́ẹ̀ ọjọ́ yóò wá pé tójò bá rọ̀ ńgbà ní tí báríkà òun àtẹ̀wò kò bá rọ̀ mọ́ ń pè òye jáde ń تزرعونه أأنتم تزرعونه أم نحن الزارعون So àwọn yẹn lè gbójú lé fertilizer, fertilizer lè dín pín òjáde, tẹ́sìrẹ̀ òun lẹ́wọ̀ àmìnà àlùzàrẹ̀ òun. Ọlọ́ọ̀bà aláàrin àwa lámú jáde torí ti yín, ká máa tọ́ ọ jẹ́ nǹkan bànújẹ́ tó sì gbọdọ̀ máa bani lọ́kàn jẹ́ pé ọba tí ń tẹ́lẹ̀ yìí fún wa sóòrùn ló yẹ ká wá pàtì sóòrùn ló yẹ ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọba tó dé yí pé kò sí tí ó fòdù sí sí ìrọ́jò fún wa kò sí tí ó fi rúgbìn ṣe ó sì mú jáde fún wa kò sí tí ó fi jíjẹ múmu ṣe ó sì ń pèsè rẹ̀ fún wa kò sẹ́ni ó ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ́ èèyàn tá fi so wa lórí tí wọ́n kó dúkìá wa lé wọn lọ́wọ́ tó ní sẹ́ẹ̀dì tí wọ́n ní tí wọ́n wá fún wa ká tó pín nǹkan ká ṣáájú tó pọ̀ láyé lónìí kí wọ́n tó rántí tí wọ́n ti jẹ́ wọ́n ti yó tọba aláwò rí bẹ́ẹ̀ torí pò ló dá ó dẹ̀ ní provision kó mọ̀ ní pé ńgbà tó mọ̀ pé lè fún wa jẹ kí ló dá sí. wà á ń zálíyà nínà sàmá ìmá mẹ́ta. ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ya ẹgbọ́ Allah subhanahu a ta'ala nínú síkíyà mo bẹ́ fún inú ni, torí pé tí ò bá sí ẹgbọ̀ láti wé mi. Nínú ẹ̀yìn, ànàáàmà wa tí ò bá ọlá mọ́ ń pọ̀ tó nígbà tí ọ̀dá òjò bá dé tó bá dé wọ́n á máa rìn yín bí tó lé níbi ọgọ́rùn-ún kìlómítà torí omi wọ́n lè kó dídí ìlú kan lẹ́lẹ́ mẹ́ta mẹ́rin torí pé wọ́n ń wá ìgboro omi wà wọn ò sì ní kó dáàbà àwọn bébì kan torí pé tó bá jẹ kókó tí ò bá sómi wàhálà dé tó bá mumi tí ò sóúnjẹ wàhálà dé ọlọ́ọ̀bà aláwa pẹ́mídéjì papọ̀ sára omi tí ń tibẹ̀ jáde لنخرج به حبا ونباتا látara pé kí n lè mú jáde àwọn nǹkan oníkóró àtàwọn nǹkan ọ̀gbìn tí ó máa wúlò fún. wajannatin alfafa. nínú àwọn àǹfààní tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala wà wòlá àtúfò níwà yẹn ó ní ká fi lè mọ̀ nínú tí mo fẹ́ fòjò sustain ni ìyẹn ni pé Yorùbá mú ṣe ní igbó dúdú bó ṣe jẹ́ kò pọ̀ lọ́dọ̀ wa ń bì à ní igbó dúdú ń bì àwọn arábàdàn mọ́ ní igbó dúdú tó ti yé bẹ́ẹ̀ kí lọ́rọ̀ pẹ̀lú igbó dúdú ni pé igbó tó jẹ́ pé tẹ́ bá wà lábẹ́rẹ́ ní rí kẹ̀kẹ́ wàjànẹ́ẹ̀kì ìyẹn ni pé àwọn ọgbà kan tó kún kẹ́kẹ́ fáwọn igi lálá tó ti yé ẹni tó bá dé fọ́rẹ́sì rí ìgbẹ́ wọ́n láwọn alábá kan wá sí nàìjíríà láwọn àsìkò kan wọ́n wá lọ sọ́nà Ondo within Ondo àti Èkìtì state tó ti yé wọ́n ò rí rẹ̀ rí wọ́n wá rí níbi tí ọwọ́ igi méjì ló tún títì tó ti pàdé wọ́n wá rí kìlómítà tọwọ́ igi méjì tó kíní tó ń pàdé wọ́n wá rò pé kí là ń ṣe lórílẹ̀-èdè kí là ń ṣe tẹ́bí ń pa wá kí ni wàhálà wa ọ̀pọ̀lọpọ̀ state kan wà bí Ọ̀ṣun state ó yá kákọ̀ọ́ kí àwọn eré àkànbẹ̀ pé ẹkẹ̀lẹ́ jẹ́lẹ̀ ìmọ̀ àwọn fún Áfíríkà ló jẹ́ ọlọ́ni wa jẹ́ nẹ́ẹ̀tìn ṣẹ́mọ̀ yí pé ànábì tọ́lọ̀ ń sọ̀rọ̀ ara yìí fún ṣẹ́mọ̀ pé kò dé kò dé borí kò dé bó dúdú rí yes èyí tá ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lọ́tà ẹ̀ lè sọ pé lò sí nígbà òde mọ́kà ló tó rí mẹ̀kìrì ìyẹn ní kíni àwọn ibi gbàdínù lọ́dẹ̀ màdínà ló tó rí mọ́kà kò sẹ́gbẹ̀ gbàdínù mo ló ti rí òdíkẹ́ máa ń ṣe wọ́n lẹ́mọ̀ tá ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lọ́tà tí máa ń sọ àwọn nǹkan tí wọ́n yà wọ́n lẹ́nu pé sódó lórí ọgbà yìí ni wà ń dánláta aláṣẹ ìkín tàbílù aláṣẹ́dìkùnrin wà sí tí máa ń tọ́ka lórí kankan a jẹ́ pé ọba tó dá ọba tó rán ní sọ fún tó dá gbogbo ayé oníwàjà nàìjíríà alfàfà ọgbà onírànràn ọgbà نعم أنا صببنا الماء صبا ثم سققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا Gbogbo àwọn èso tọ́rọ̀ bá láàkàlù sọ́tọ̀ làbátà tápà nǹkan ẹ̀ pátápátá tí ò bá jọmọ́ ti wá ń bí ẹgẹ́dẹ̀. Ìyẹn túnmọ̀ pé gbogbo ìmí ìtọ́rọ̀ ọba aláòdá kò kò sẹ́ni tó mọ́ mú dáadáa fún un. Sọ̀bẹ́bìnà ìmẹ́ àsọ̀bà àwọn làǹdà láì. Ibẹ̀ láti rí pé

tó ń ṣèrè ìdúró ìbálẹ̀ sọ̀rọ̀ yìí pé kí lẹ́fẹ́ tuntun ṣe fún nígbà tí ẹ̀ láǹfààní àti ṣiṣẹ́ ibùn láti dákò mọ́ fún ìjẹ tẹ́ẹ̀dẹ̀ ṣiṣẹ́ tó ti yẹ wà ìkòlùtùn ya Musa lánàṣbíra وكفائها وكومها وعدسها وبصلها Múrara wọn ni wọ́n yàn fọ́lọ́ pé ń tàbẹ́ kó jáde mi. A ń tí ẹja tó ní ká máa jẹ ẹ àti àti tó ní ká máa mú àfẹ́. A tí ó máa jáde lábẹ́lẹ̀. náà kẹ́yìn rẹ̀. Sọ̀rọ̀ kọjọ sọ̀rọ̀ orílẹ̀-èdè wa náà Epo ti lulẹ̀. Wọ́n lè sọ fún wa, epo ó ti lulẹ̀.

kí wá sí pọ́blẹ̀mù wa kọ́ ni bí ó ṣe jáde tí ò bá yéèyàn dáadáa ẹni tí máa ń ṣeré lọ tó kàn mú ọmọ ewédú kó tọ̀nà fún nínú ọ̀gbẹ̀lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọ̀bà àlá tójú ọba ibi méjì mẹ́ta yóò fẹ́ ewédú yóò tún máa tà yóò tún gúnyàn ẹ̀rọ jẹ́ńbẹ̀ tí ọmọ ènìyàn kọ̀ọ̀kan ti ṣeré báyìí وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل الله سبحانه وتعالى ما دون صنو سورة النحل تبع كأن أمي استبع الله وليلي كفع متجاورات هذه من باب عجازه العلمي في الأرض التي تعصلت عليه حيرة ذاك ماذا نسأل pé ilẹ̀ mọ́tẹ̀dá àwẹ̀rọ̀ ilẹ̀ tí ó kò jìnà síra wọn wọ́n fẹ̀gbẹ́ kanra wọn ni látara ilẹ̀ mọ́tí wọ́n fẹ̀gbẹ́ wọn ẹ́ wàjá náà tún ní àná a máa rí àwọn ọgbọ̀n lórí ilẹ̀ yẹn tó jẹ́ pé rí èso ìrẹ́bì ń wàzárò àti nǹkan ọ̀gbìn wọ́n wọ́wọ́ irú sí wá. Lọ́dásàdì mí ẹ̀tùn rí ilẹ̀ mí tẹ́rọ bọ̀ ọ̀pẹ̀ ní ìtún ìjọra wọn. Kọ́ọ̀dì máa ìhun wá ṣílẹ̀. Ọbàhánà wọ́ta alá, wọ́n ló mi tọ́bà aláàfi fún mọ́ngòrò mu, òun náà ló fi fóyúrù mu. On the same land wọ́n di lọ. Yọ́ yà ilẹ́nu pé lẹ́kan bí nísìn, kú oúnjẹ balẹ̀ dù, kan náà ni. síra wọn, wọ́n sọ yusqa bima'in wahid omi kan ṣoṣo lọ́wọ́ ọba àlá ló fún orógbó bìsẹ́bù omi kan náà ló fún obì bìsẹ́bù omi ló fún gbàlúmọ̀ yusqa bima'in wahid omi kan ṣoṣo lọ́wọ́ ọba àlá sọ́nà ni. wa jannatin alfafa. ìyẹn ni pé mo fún yín láwọn ọgbà oko alfafa ó tépo bá rí bí ṣe ń lọ yìí kí là á jẹ lọ́la tó ti yẹ ó ti lè jẹ́ wípé àwọn kan máa wa ronú táwọn lè dá ronú fúnra pé wọ́n ká dàbà sí fáyẹ̀ until ten àwọn èèyàn bínú jọ ní buhari òjìrẹ́sì ó wọlé buhari òjìrẹ́sì ó wọlé níjọ́ náà àti gbogbo ẹni bá fẹ́ ya láìmọ̀ọ́rẹ́ sórí ọba dẹ́gbà ká sọ pé ń jọ yẹn kò ní kí wọ́n má kó ráìsì wá mẹ́ni kí làbámẹ́ jẹ́sìn ráìsì wọlé wá wọ́n wá ráìsì yẹn lápadà wá rò ń gbà sí ilẹ̀ tó bàjẹ́ sóko tí ò rẹni tí ó jẹ ọ̀fadà ń bẹ́bẹ̀ gbogbo àwọn yẹn tí wọ́n gbé ti kú ọmọ ẹ̀ ó wá di pílàsì ráìsì wà sálẹ̀ dìstone ẹ̀ tí ò ní sókùtà kan bẹ̀ wọ́n wá lọ wọ́n bọ̀ wọ́n wá rí pé àti ráìsì tó dáa jù ráìsì ni so kí lájọ́ kọ́lọ̀ oṣù fún wa ráìsì àti ìjẹ ráìsì wa kan wá sọ pé ń pa wá àbó ní ìlera kan tí ṣe kí ni tó ń fún wa kí lọ wá lọ bí foreign rice jáson pa ní dágbà ọ̀sẹ̀ ní lọ́dọ̀ wọn jáde rice lẹ́lẹ́ àti kúrò lórí rice we should move to the next level wọ́n ní ká move lọ síbi tomato tí ń jáde lábẹ́rẹ̀ nídọ̀lá tó bẹ̀rẹ̀ fún produce ẹ̀ tomato ń bàjẹ́ yóò bàjẹ́ lórí haúsá haúsá ọmọ ẹ̀kọ́ kiri kí náà bọ̀dọ̀ wọn ń sin àwọn tó lówó wà lọ́wọ́ wọn wáyé tí wọ́n lè refine rẹ̀ tí wọ́n rò pé kíra lè sọ́dì táàmù ẹjẹ́ tí ò ní nígbàgbé ẹ má kó tomato fún ẹnìwọ̀n fún wa mẹ́ ìgbàgbé rẹ̀ kí ló kù bẹ́ẹ̀ bí bá tó wá kó ní ìfẹ́ ìfẹ́ bù ṣe نعم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا إن يوم الفصل ẹwà gbogbo tá ń bá bọ̀ látẹ̀kàn yẹn látàmẹ́yìn ìyẹn ni pé bí ìgbà pé tó ti torí ẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ̀là lè bíkì láàbùrà àni àmì ìdítọ́lọ̀ ọba aláàfin sọ gbogbo pé sẹ́yìn tí mo ṣe gbogbo yẹn fún yín ṣe wá rò pé ìlérò ń gbà mo tá sọ́mà ni mo ṣe tá mo fi mọ́lẹ̀ síbẹ̀ mo ní kómi ó máa tibẹ̀ jáde torí kíni torí wípé ijọ́ kan ń bọ̀ tí ò ní síjọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ mo fẹ́ gbé ìdí ìjọ yẹn lójú sọ pé inna yawmal fasli. kana miqatan. ìjọ tá sòpin àyẹn kana miqatan ìjọ kan tá ti fàṣìkò sí ni. adigini àsìkò yàní ó ti ní mí ọ̀tún ìsànà níyà ìyẹn ni pé life ayé wa ó ní life spam ìgbà tí tàn gbogbo tọ́lọ̀ ọba gbá ló lásìkò ó ní bẹ̀rẹ̀ tó jẹ tásìkò yẹn bá dẹ̀ ti tó lèkúlẹ̀ ajalin kitab gbogbo tọ́lọ̀ ọba àlekè ọlá bá ló fàṣìkò tí ó sì kọ́lẹ̀ lẹ́kùn ìgbà tí ó bẹ̀rẹ̀ nígbà tí ó tẹ́rìn. wọ́n náà nu àkírù illa li ajalin ma'dud rẹ̀. kò sí tó lè mọ́lọ̀ ọba àlá fà á sẹ́yìn tó ti yé àyàfi lórí bó ṣe fẹ́ tẹ́lá sí rẹ̀ á rí pé ń táwọn àwọn aláìgbàtànà àti táwọn tòun náà fún alápá lórí ẹ̀ ó tí wọ́n sọ ní pé yẹkúlú na àìrà mẹ́sìnà yẹkúlú na àìrà mẹ́sìnà wákùnlá tùrọ́bà أئنا ترابا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون ìyẹn tí wọ́n ti ìyẹn kékeré tó wọ́n gbà gan wọ́n kún náà tó wa ìzọ́mẹ́n lẹ́yìn ìgbà tá a ti di ẹ̀pẹ̀ anyị a dẹ́gun àyín náà lànà bùbù sí kó lọ́rù kó wọ́n ti gbé àdìdì wọn sọ bẹ́ẹ̀ fà ọlọ́ọ̀bà aláwọ̀ قل إن الأولين والآخرين قل فقنا أو آباؤنا الأولون كيف وانكو أو آباؤنا الأولون أو بابا أو آباؤنا بول يركي بول نوسيس لاش بيسو كنا بابا وبا كنا فتنا تتلي با بول نوا بول نوا أسيسي بلون فتيه ọlọ́ọ̀bá aláàwà dá wọn lórí pé wọ́n sọ pé ìlànà àwàlì ìlànà àwàlì ìlànàwàlì wọ́n látàjú àwọn ẹni ìsáájú àtàwọn ẹni ìgbẹ̀yìn àwọn sì kí ni lamajmu'una ila miqati yawmin ma'lum ìlànà ìkọ̀ọ̀tì ìyẹn dàsìkò kan ìlànà ìkọ̀ọ̀tì sáyè kan yáòmí màálùú ìyẹn ni pé yáòmù yẹn ọjọ́ tọ́lọ̀ náà ni ó mà ìmá rẹ̀ ń pè lọ́nà rẹ̀ ó mà lójú ọgbẹ́ ìrìnà yáòmù alfasli kàánà ní kọjá láàrin jọ́yẹn يوم ينفخ في الصور فتأتون أفواجا يوما نجاية ينفخ ọlọ́ọ̀bà lè kí ọlá ti wá àmà rò pé bóyí ó wọ́n ní Israfil ìmú àmàlẹ́kà ọlọ́run tó ti fèrè ti wà lẹ́nu ẹ̀ <laughs> fèrè ọ̀rẹ́ ìgbèrègì ni ó ti wà lẹ́nu ẹ̀ báyìí kí ní retí ọkàn retí pápá adẹ́dà subhanahu wa ta'ala kókun láṣẹ lójú sọ pé yawma yunfakhu fis-sur ìjọ tí wọ́n fọ fèrè sínú òwò wọ́n fi wé ìwo ni hmm. tó pé yẹ̀mí kúmẹ̀rù fèrè yẹn bóòló ṣe rí wọ́n mẹ́rẹ̀ ní China ni àbí Japan tó fi wá kárí gbogbo ayé ní òsínú ọ̀rọ̀ ọ̀dọ̀ ti wa tó pé tó tọ́lọ̀ ọba aláàbá fẹ́ rán àrá tó bá kárí oko hmm. so ìyẹn ni pé àwọn pé kí ló fi lu àwọn gbà yẹn material wo ló lò àjẹpẹjọ tí ó bá fọ fèrè yóò mọ yóò fi o. fata àfùwájà. fata àfùwájà ó ní wá kì í ṣe fẹ́ máa dá kan àfúwájá ẹgbà zúmọ̀ràn ẹmọ̀ bà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ni lọ́wọ́ ìyẹn wípé bí millions lẹ́sìn ma wá àfúwájá fọ́ọ̀jù níjọ níjọ lẹ́sìn ma wá kì í ṣe pé ẹ̀kọ́ gbà wá ẹ̀kọ́ ni èmi ò tí ì ṣe fáàṣì dìde òṣìṣẹ́ pè bẹ́ẹ̀ wọ́n náà Nabi sallallahu alaihi wasallam àbíṣ Abu Huraira ó lọ́ òṣìṣẹ́ aláà sọ pé bẹ́ẹ̀ náà na kàtẹ́yìn àgbà ìfọ́fèrè méjì ni ìfọ́fèrè kílíà ẹ̀kú olórí rẹ̀ ìfẹ́fẹ́rẹ́ kí ni tẹ́lẹ̀lẹ́ yìí ìfẹ́fẹ́rẹ́ lẹ́kẹ́ wọ́n mẹ́nu fi kọ̀ sí ọ̀rọ̀ ọ̀fẹ́ ìdáhùn ìyàmù ìyàwó gúrú nígbà tí wọ́n bá fà kọ́kọ́ ẹ̀ sọ́mbà yẹn bádà àgbẹ̀rún wọ́n náà mẹ́gbẹ̀ sọ wọ́n náà búrọ̀ wọ́n pé àbẹ́ìtù ẹ̀yẹ̀kù na

nígbà yẹn o kò sí lára ọmọ ènìyàn o gbogbo wa ti jẹra kò sí kẹ̀kẹ́ ìlà yubla onísìkà lára àgbẹ̀dẹ́gbẹ̀ ti kẹfún ìlà ọgbọ̀nàwà ìrìdà àyàfẹ́ gbókẹ́ soso ó kéré àlẹ́ rí wọ̀húwa ajibo zaneb òun náà ní egun gbarò kó kéré láàrin ibi tá a ń jòkó sí ló anábì sallallahu alaihi wasallam ní wàmínú ìrùn yóò kẹb khalqu yawm al-qiyama látara àtẹ̀lọ́ náà bá aláwọ̀ ti bá gbogbo wa yóò gbé wa dìde. يوم ينفخ في الصور فتأتون أفواجا Ìjọ́ tí wọ́n fọ̀bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì tí gbogbo wọ́n dìde wá bá Allah ọba tó dá àfúwájá, àtò níjọ níjọ, يوم ندعو كل أناس يوم ندعو كل أناس بإمامهم níjọ́ tí wọ́n pè pẹ̀lú aṣáájú rẹ̀ ọlọ́mọsálàwá láti gbọ́dọ̀ sọ́ra ìmáàmù tá gbọ́dọ̀ tẹ̀lé olùdíṣẹ́ Allah anẹ́gbà Muhammad sallallahu wọ́n pè wá pé yá kálukú ẹ̀ tẹ̀lé wọn sọ àwọn bẹ́nu àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé lẹ́ìsà máa àrù ìlà àdẹ́fẹ̀rù èyàn tí ó wà pẹ̀lú rẹ̀ pé mẹ́wàá <laughs> so àwọn tó wà ní èyàn méjì ní ọmọdé pẹ̀lú ànábì kan àmọ́ oníjọ́ èmi ni pọ̀ jù lálẹ́ a lọ́pàá tó ní gbogbo ń tábà ṣe omi káti tẹ̀lé káti mọ fọ́ọ̀jù wo làágbàdé wọ́n ẹ̀rí pé tábà lọ hajj tó ti wọ́n mọ̀ sókè báàkì wo ní àwọn àmì báàkì bí àwọn ẹnu àwọn ọmọ tó ń sàbò ní wọn ni báàkì ní báàkì ní kan báàkì wo ló fẹ́ bá dé ṣé pọ́ọ̀tì àwọn tí wọ́n gbà ní àbáwọn tí wọ́n gbà láti gbọ́dọ̀ mọ̀ pé àwọn tá àgbà fójì sí ọlọ́run nìyẹn ìjọ yẹn kọjá pálọ̀ emblem <laughs> kì í ṣe bá fi àmì ìdánimọ̀ sọ́rùn kọ́ tó fi àmì bámi wa ní pé sí máa ń ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع كزرع أخرج شتاه فآزره فاستغلط فاستوى على سوقه يعجب الغراء ليغيظ بهم القفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وجه سيماهم Àpẹẹrẹ yóò ti wà lára wa. Sí ìwùdó yìí ojú tó jẹ́ ẹ́sẹ̀rì ìsújú. Aṣọ́rùdẹ̀ jù agbọ́dọ̀ gbọ́ yí àwọn fọ́fáwọn olùmẹ̀sìn, táwọn olùmẹ̀sìn sọ fún wa. ṣe èyí tàà fi ń ẹ̀wájú ẹ̀wájú wọn fi ń gbolẹ̀ ó min asar sujud ìyẹn ni pé ojú yàtàlálà àmì nínú min asar ìlú ojú wọn mọ̀ tàmẹ́lẹ̀ látara oríta àlùwà látà ń ṣe jẹ láti ọ̀dún múmi nínú tó jẹ́ pé láyé gan adára wọn ẹni tó pàtó ní àwọn eh, sàlámà lẹ́kùn tó bá rí jẹ́ ẹ̀ náà wọ́n rí wọn náà tó yẹ gbọ́dọ̀ mọ́bọ́ ní ó bìlọ́ǹgì sí wọ́n ni wọ́n bìlọ́ǹgì sí tó bá ti kò sẹ́ni tó rí yẹn jọ yẹn tó tún wà lọ́rùn ṣẹlẹ̀ ń wà fúti hati wà fúti hati sàmà ufàkánà hati sama fúti à ajẹ́pẹ́ sọ́mà nílẹ̀kùn wà fúti ha ti sẹ́mà ǹfàkánẹ́t àbáwàbá wọ́n sì sọ́mà níjọ́ yẹn fàkánẹ́t àdìwà náà wà nílẹ̀kùn tí ó pọ̀ lẹ́kùn ní àwọn olèmọ̀ tí wọ́n bàbá ọlẹ́mẹ̀ àmàláìkà fúti àti sàrà fàkánẹ́t àdìwàdà ọlọ́ọ̀bà aláàfọ́ anábì wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìrà hálà ìrà lùsàrù ramadan kama qala hadith tó ramadan bá dé oríkìní fóòtì àti àbúwá bẹ̀rẹ̀ jẹ́mẹ̀ hmm, wọ́n sí lẹ́kùn àlìjẹ́mẹ̀ kalẹ̀ ajẹ́pẹ́ lẹ́kùn àlìjẹ́mẹ̀ ò lè sàdédé sí kalẹ̀ lẹ́kùn sọ́mọ̀ ó sí ní ọ̀rọ̀ yóò mọ lọ́nà lọ́nà ọ̀rọ̀ àjẹ́mẹ̀. wà fúti àti sàmà òfàkánà àbẹ̀wà bá. ọba aláàmì á sí lẹ́kùn kalẹ̀ ń jẹ́yàn lẹ́kùn sọ́mà àwọn mọ̀lẹ́kùn wà máa sọ̀ kalẹ̀. وسيرت الجبال فكانت سرابا وسيرت الجبال

وترى الجبال تحسبها جامدة وهي تمور مر السحاب وهي تمور مر السحاب يعني من علم علم الكون إما إلا إما جيولوجي òun ni pé ṣé ilẹ̀ ma move ilẹ̀ ó move ohun tó bá lè òkè ó move ohun ajẹ́pùkẹ̀ náà rìn papọ̀ pẹ̀lú ẹ̀. wàyàwùmẹ̀nú sáyírùn jìbàlá wàtàrọ̀ arúbọ̀ bá nìza. níjọ́ tí a rìn lórí àrùbọ̀ níjọ́ tí a wọ́n mú ilẹ̀ wà rí ilẹ̀ wọ́tàrọ̀ jìbàlá bá ìyẹn ni pé ilé wà clear torí pé kò ní sókè lórí ẹ̀mọ́ ìjọ yìí. Mùsà yìí ó ní ju bàálà wa tààrọ̀ ní àrùbọ́ bàárìzà. Ìyẹn ni pé àrùbọ́ bàárìzà ilé wà hàn gbogbo tí ń bẹ́ẹ̀ náà yóò ti pé jáde kò ní sí kankan lórí ẹ̀ tí ó fẹ́ fi wa. Inna إن جهنم كانت مرصادا أعوذ بالله من الشيطان الرجيم أبي أوي صوري إن اللهم إن نعوذ بك من فخطك والنار أبي نبي بنوري أتينا أما ببان nígbàtà tánàbí mọ̀ sọ ni wọ́n náà fún alùkàrùdọ́ kàwàlìjánà àwọn ń bẹ̀ ọ́ lórí ìyọ́nù rẹ̀ àtàlìjánà mọ́ṣàṣẹ́bẹ̀ fún wa lórí pé àyà yìí lágbára púpọ̀ ó ní إن جهنم كانت مرصادا إما جهنم تلك جهنم الدنيا wọ́n rí wẹ̀fin tẹ́ ti torí ẹ̀ kíyà lẹ̀ tẹ́ torí ẹ̀ tọ́lọ̀ ọ̀bà láti torí ẹ̀ kíyà ilẹ̀ àtòkè kẹ́bíọ̀rẹ̀ everywhere free nígbà tí jà náà fẹ́ sọ pé ọlọ́run mo fẹ́ ráwọn tó fẹ́ kó bẹ́ẹ̀ bá mi kílẹ̀ mi ìfẹ́ jìnkẹ́ tó dì mí lọ́wọ́ olùtọ́ pé wípé àwọn òun ń bọ̀. lè pọ́ọ̀rì iná máa. ọlọ́run tó ti pé kò sáwọn tí ń wo kò retí àwọn kankan àwọn ni. lè iná máa bá. kò dá yẹn pọ̀ jù o kò dá rárá tó tó tọ́gìrì nínú èdè ìbò kò dá nínú èdè kò dá ṣé ti ihe ni pé àwọn tí ó máa dẹ́dẹ́ ni wípé ọlọ́ọ̀bà aláà ó ti promise mi ti pẹ́ wípé ó kọ́ àwọn ni mò ń try ẹ bá mi clear ẹjẹ́ wò wọ́n. ìpọ́ orí iná máa bá. ó ti sọ pé ọ̀dọ̀ òun ni wọ́n máa bọ̀ máa bá ọ̀dọ̀ mi àwọn èèyàn ní ìdìgan máa dára wọn láàmú wọn ò ní ìdásí lọ́bì wọn ti mọ ibi tí wọ́n padà sí ń kú ọmọ ìdí ń bọ̀. láàbì tọ́lá wọn náà já ẹwà ọba Allah subhanahu wa ta'ala bó ròyìn fún wa ó ní láàbì sí ìnà ha wọ́n wà mọ́ máa wọ́n bẹ nínú náà àpọ́ọ̀dá nígbà tó pẹ́ ìyẹn ni pé zaman mẹ́bọ̀ zaman àsìkò tó pẹ́ ọ̀kan níbo nígbà bá ti sọ wípé wọ́n lá ìkìtọ̀ àlẹ́ ìyẹn ni pé àsìkò kan ẹ mọ́ sọ pípẹ́ ẹni pé لا انقطاع فأما الذين شقوا ففي النار لهم فيها ما دامت السماوات والأرض فأما الذين شقوا ọlọ́ ra wọn tí wọ́n sórí mú fàfí náàrí wọ́n ma bẹnu náà ma dáamẹ́ ti sàmẹ̀wàtí lọ́pàá àwọn afọ́bítẹ̀ sí wọ́n ma rọ̀ sọ ṣé sábà tó lẹ́yìn àbí mi gbogbo wọn ti kú sábà yẹn so ti yẹ ìyẹn pé máa bá mẹ́tì títí tọ́nà ọba aláwọ̀ ti fẹ́ àmọ́ ọmọ bẹ́ẹ̀ nígbà tó pẹ́ ni. لا يذوقون فيها بردا ولا شرابا الله سبحانه وتعالى ọba alágbára alèrèmí lè ṣe oní Allah a máa bẹ́ni ó jọ kó là wá níbi wàhálà iná àti wàhálà àtayé tó ti dé torí pé fàmọ́nzìlì sí àánì náà wọ́n ó dìkìlẹ̀ ìjẹ́nà ẹni tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó bá là kó nídi ọ̀rọ̀ níjọ́ yẹn wà údé fílẹ̀ ìjẹ́nà ó wá rápálá ọlọ́run wá fàánú báyò ó fi wá wà ìjẹ́nà fọ́kọ́dé fàá faqad fáàzà thousand àríwá èrè tó tóbi ló jẹ torí pé tó bá lè jèrè láyé kì í sanwó ọ́dìgbà tọ́rọ rẹ̀ bá jásàlì jẹ́nà lásọ̀kú lágbàjá jèrè tó ń púpà tọ́lọ̀ ọba aláà ń sọ pé time duration start to stay ní 12 stay nínú iná kò lálà kò ní duration kò ní time so ti ó tún wá fẹ́ sọ pé tọ́bá wá wà ń bẹ́ẹ̀ tí wọ́n máa mú ìfẹ́ tó tó bá tó tẹ́ gbọ́ létí. láyàzó kúnà sí ha bá dáhùn wà láṣàrọ́bà. láyàzó kú tàbáwà nù náyẹn wọ́n ò ní test wọ́n ò ní ẹgbà tọ́wò bábá wọ́n ò ní tọ́tù wọ́n ò ní gbọ́n tí ń jẹ́ tútù. wà láṣàrọ́bà. tẹ́lẹ̀ wípé nígbà míì wà tó dé pé tó wà ní ìfúnyẹ̀ lómi tẹ́bá wà lábẹ́ sometimes ẹlẹ ẹlẹ tí ń relax you will not feel more tasty so òǹgbẹ yẹn lè ṣe kí ni ó lè máa gbẹ torí pé ẹnbẹ lábẹ́ igi tó tutù bẹ́tẹ̀ àwọn jáde sínú òrùn so yóò máa pín omi ìyẹn ni pé kò ní sí tutù tọ́kẹ́sì pé yóò mú mi láyé lùkù nà tí à bàbà kò ní mu kò ní tẹ́sì tọ́kẹ́sì pé yóò mú. Ìlà àmìmà wọ́gọ̀ sáàpọ̀. Ìlà àmìmà nù wágàzáàkọ̀n ń tọ́lọ̀ lówó fún ọmọ bẹ́ẹ̀ ilá àmìmá ń tí mọ́ ẹ̀fẹ́ẹ̀sì pé mo lè fún wọn ká pé wọ́n bá ti ẹ̀wà nídìí nǹkan kò nídìí kan gbómi wá fún wọn láti ta ilá àmìmá omi gbóná wágàzáàkọ̀ òun náà ní ètútú ọyún tí a máa rí tí wọ́n bá bó kílórò jẹ́ òkété 30 gẹ́gẹ́ tí wọ́n bá kófù rẹ̀ tán tó bá wá pí sí ìbátí kófù rẹ̀ tó bá pí sí tó bá bẹ́ tó ti tó bá bẹ́ ẹ̀rí pé tí wọ́n máa jáde yẹn ń pè ní gẹ̀ẹ́sà ọ̀ wọ́n wá tí wọ́n máa fún wọn mú nìyẹn. ìlà hàní máa ń wà bọ̀ sáàpọ̀. láyùn sùnmù لا يسمن ولا يغني من جوع إلا من ضريع إلا من ضريع Ìlà mi ń bọ̀rí. Ìlà mi ń bọ̀rí. Ìyẹn ni pé tí wọ́n fún wọn mú omi ètútú. Ètútú yẹn wá ní lẹ́yìn sí nínú. Wọ́n ò ní torí ẹ̀ sọ páwọn ó sanra. Wọ́n là yóò gini ìrìn jù. Wọ́n ò dẹ̀ ní saláì mọ́ bùkátà oúnjẹ. Fàṣàrìbùnà àlẹ́yìn ìmìnà ìhàmì. Fàṣàrìbùnà, tọ́mọ́ wá mú ètútú yẹn tán wọ́n wà mú mi tó nílé. Fàṣàríbùnà ṣùrùbẹ̀lì. Wọ́n wà mú eléyìí omi ìwẹ́pẹrẹ, omi kí ìrọrùn lọ́rọ̀. Àdánù fúlù ìyàwó máa dì. Ọlọ́run ní tí wọ́n sọ̀kalẹ̀, ayé wọn sí nìyẹn nítorí ẹ̀san. Ìlà jẹ̀záà wífáàpọ̀. Ọlọ́run jẹ̀zá ẹ̀san kan tí mo fẹ́ san wọ́n yẹn. Wífáàpọ̀. Ẹ̀san tó ṣe dédé ni, Subhanallah. Torí kí lọ bá aláàfi pè ní jẹ̀zá àwọn wífáàpọ̀. Tó fi ṣí ó àgbà, ó lẹ́san tó ṣe dédé tí wọ́n ṣe. Ṣé wọ́n mè tutù láyé ni? Ṣé wọ́n mú mi gbóná láyé ni? Rárá, kò rí bẹ́ẹ̀. Ìyẹn ni pé iṣẹ́ tí wọ́n ń ṣe láyé ìṣiṣẹ́ tó dáa so kò yẹ kí wọ́n lè jẹun tó dá lálẹ́ kìí àmọ́ ọlọ́run so bẹ́ẹ̀ bá ti mú tí láyé ó yẹ kẹ́bẹ̀ pé tí ó mú lálẹ́ kìí àmọ́ tí ó mọ̀ ẹja fún mi. jaza àwọn olùkọ́ olè mú dáadáa tó gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ bá mú gbó láyé tó bá mú gbó tó ikú láyé ẹ ẹ ti jẹ̀bẹ̀ tó bá mú gbó tó ikú láyé n tí ó mú ó léwu so ẹ̀yin náà wo ẹni tí wọ́n ba ayé ọ̀dọ́ bí tí wọ́n bá dé lónìí ọlọ́mi jaza àwọn ìfàkọ́ torí pé ń tó ṣe dédé ìwà abú tí wọ́n wù láyé a ní fi pàdé ohun tó dáa Innahum kanu la yarjuna hisaba. Ẹ̀láhùn torí kí la fi sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́rọ̀ wọn bá já sí iná pátápátá. Kánú láyé mjú na ṣìsáàbá. Wọ́n ò retí tẹ́lẹ̀ pèsè òwà. Ìyẹn rí pé kò sínú irú orí wọn pé ìyẹn ni pé mú tí wọ́n ń pọ́ ti ìzànà ẹnu àwà wọ́n láti wọn pé àsìkò kan bọ̀ wá bá wa lórí ilẹ̀ ọlọ́run kó má jẹ́ tó ti dé ẹ̀rú mọ́ ń bà wá gan ẹ̀rú bá yàn ó ní bàálù wà ṣàrọ̀bù wọn ò sẹ́bí aláàrin ní àbíbí haram àwọn èèyàn fẹ́ mọ̀ pé tí kò rí máa wà ń tà bàbá wọ́n sọ fún wa wọ́n sọ fún wa kò sí táwọn èèyàn máa jẹ lórí ẹ̀ kò sí bí táwọn èèyàn ti lè máa jẹun kọ́nà mọ̀ pé àwọn èèyàn ní àhá àwọn ọlọ́pàá rúrú lásìkò ah, ah, wọ́n

kánú láyàrùjúnà ìsáàbà. Àwọn èèyàn ti gbàgbé wípé láyàzálù kọ́dàmù ábìdì yóò mọ̀ kìyàmà àtà ìfàlà àn àrùbáyìn pé a ní move an inch èèyàn kan ní gbẹ́sẹ̀ kan ní gbangba kìyàmà tí wọ́n fi bí ní béèrè lórí nǹkan mẹ́rin yóò fèsì ro mẹ́rin nínú ọmọrí ìfi ma àdúrà ọjọ́ ayé rẹ̀ tó ń lò láti a to z bó ló ṣe lò wà fi ṣàbábì ìfi ma àfúnáà ìdọ̀dọ̀ rẹ̀ tó wá mọ̀ tún yàtọ̀ sósì tó lóòkun bó ló ṣe parí ẹ̀ wà mẹ́rin ì dúkìá wa e min aines kásàdà bó ló ti rí ẹ̀ẹ̀gbọ́ bó tọ́bá kọ́wọ́ fún ẹwọ́ bá sì kò ṣe dẹ́sìn àwọn èèyàn bùkátà náà mọ̀ ọ̀nà fún ilé Bóyá palliative, ó lè jẹ́ palliative where we need to ask. Àyẹ́sì máa ń bí ní gbé kíní, wọ́n bá fún ilé wẹ̀ tún bèèrè, ẹni ó béèrè èmi ò béèrè ẹjọ́ àánú ò béèrè hmm. pé gbóòmítà ló ní kí wọ́n fún wa ẹjá ní kí ni ẹjá ta ló ní kí wọ́n fún wa lákẹ́rù láyẹ̀rù jù náà ìsábá torí pé fàmí kẹ́rẹ̀ yòrùjú lè kọ́ àrọ́bì àhàdà. Gbogbo ẹni bá ti rán kẹ̀gbọ́n òun pàdé ọba dọ́dà tó wọ́n ṣe fìrò iṣẹ́. Ìyá àmẹ́lànà lọ ń fọ́ líha. Yóò tètè jẹ́ kí iṣẹ́ dá, iṣẹ́ mi accountability ẹgbàgbé rẹ̀ wọ́n rán yẹn sẹ́. Wọ́n ti kí mo kì í, wọ́n rán ní iṣẹ́.

tó ti yé wọ́n wá kó zàká fún wọ́n ní eléyìí zàká ní ìtọ́ kó fà lẹ́bí tàbí ní ìṣẹ̀lẹ̀ tí ó pin ẹ̀ẹ́ ti gẹ̀ẹ́bẹ̀ tó ti yé wọ́n wá fún gbogbo wá fún ní kẹ̀kọ́ fún lẹ́gbà èyí náà ẹgbẹ́ léyìí lápèjúwe tí ẹ̀mí pé tó dá fà bá délé ní ká sọ pé wọ́n fún wa léléyìí náà o àlejò ìgbọ́ ti wà á gbọ̀ gan wọ́n ti fún wa wọ́n ti gbọ́ kodélé tó pé ná èyí tó tó ju owó gan wo òdégíní mo wo àwọn mọ̀fọ̀rí zakati níjọ́ ni bàbá mi gbogbo bẹ́ẹ̀ credit létò torí ṣe sáà ọba àlékè ọlá ó dùn accountability gan lọ́pàá tó jẹ́ pé gbogbo ẹni tí ó bá jẹ́ olùjíṣẹ́ yìí ó gbọ́dọ̀ náà bẹ̀rù sí o pé kí ni jẹ ǹjọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bẹ lọ́wọ́ mi tí wọ́n fún mi sí òun náà so We need to be conscious of that so ti yẹ bẹ̀tù lónìí àwọn èèyàn ọmọ bẹ́ẹ̀ wọ́n pè ọ́ lásáájú wọ́n pè ọ́ whatever àwọn èèyàn bẹ́ẹ̀ sàánú bẹ̀tù wọ́n rò pé sàlẹ̀ ẹ̀kọ́ fún tó délẹ̀ so ti yẹ ọwọ́ sàbẹ̀ ẹ̀wọ́ dé ó wá kó kalẹ̀ àmẹ́bíwá mi ìyẹn ń kọ́ ó ní wọ́n fún mi ni àmẹ́bí ni wọ́n fún ẹ tó o ṣe jòkó lé yí kẹgbẹ́ wá bẹ́ẹ̀ hmm. ṣẹ̀mọ̀tí sọ fún ìpé márùn lára wọ́n ò sàdédé fún ẹ tàbá rẹ lọ́gbá tó bá ẹ̀ òní fún ẹ hmm. mọ̀sọ̀rí mùsàkà tí mo ṣàlàyé fún wa kúrò bá sí ẹ̀ka pàbílítì wà lè clear dáadáa ẹ lọ ka mọ̀sọ̀rí mùsàkà táàbù náà

torí pé bẹ́ẹ̀ ń ta tàbí tààrù náírà kì í ò ní ìsìn ò ìyẹn ni pé tẹ́ ẹ bá rí kó yọ ẹran ti tiẹ̀ àmọ́ ẹ ti aláìní ṣáájú rẹ̀ ẹ ẹni tí ò ní ṣáájú tiẹ̀ àwọn eléyìí ń gbà ẹ wọn bá torí ìsìn ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí nà àwọn ni wọ́n pè ní sàkà kọ́lẹ́tọ̀ àwọn tí ẹ tí wọ́n kan rọ́ balẹ̀ ayé pé tó bá lọ bì kan tí wọ́n bá fún ní nǹkan yóò sọ fún pé wọ́n fún èyí tí eléyìí wọ́n fún wa papọ̀ mọ́ ẹjá àgbà papọ̀ mọ́ tí wọ́n wọ àwọn mọ́rùn pé ìbò ògbọ́n ni tó ti ẹsẹ̀ mo bá fẹ́ fún ẹ̀ níṣẹ́ gbogbo wẹ́ẹ̀tì àní ó ti kí à kìíní ni o mobility ni o igbá ni o awó ni o tó ti owó oṣù gan le má tó ń kẹrẹpẹtẹ àmì bẹ̀t àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlàun kẹrù lẹ́yẹ̀ rùjú rẹ̀ ṣìṣàbà wọn ò rán kàbá sì sí rùn bàbá ṣe wọ́n kẹrù bí àyà sí náà kí záàbà ìyẹn nìkan kọ́ wọ́n kẹrù bí àyà sí náà kí tẹ́ bá ti lè kọ̀rọ̀ ọlọ́run fún ọmọ ìpé kìí ni tó yóò sojú rẹ̀ ni. kàlábù bí àyà tí a kì záàbà. wọ́n ní ọlọ́run mọ́lẹ̀ òtútù òmàlà sọ ṣé àṣà tó dá ni kò bá rárá pé dọ̀ náà. kàlábù ilé tẹ́ wí tí máa ń sọ bẹ́ẹ̀ ó ń pe ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ó pè nírán ṣé ti

ànábì sọ pé kọ́ wá sọ pé ṣégbẹ̀ náà ànábì sọ tó bá ti lè pọ̀rọ̀ yẹn nírọ́ ó ti pe kúránì nírọ́ direct ara òjò ìṣọ́gbọ́lọ́ ọlọ́nkọ́ ara kẹ́gbọ́bù Muhammad وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا Ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala, ó ní kò yí wọn ni ó, وَكُلَّ شَيْءٍ gbogbo ń tàbá ṣe. Àṣọ́ináhù kìtàbà. Àṣọ́ináhù kìtàbà, ọlọ́run mi ò kì í ṣe pé mú sọ̀pọ̀ ṣe báyìí lásán. Ṣé ti àwù documented, máa tún kọ́ kalẹ̀. Ìyẹn ni pé gbogbo ń ṣe ọ̀rọ̀ pàbàlẹ́kà rí kọ́ wọ́n ń níjọ́ táàmù ọ̀rùkà kíkọ tó máa ń kọ̀rọ̀ kíkọ yóò jẹ́ ṣẹ́rù pé wọ́n lè mọ gbogbo bí tí ìfẹ́ wá ń lọ kẹta òfin mo fi ń kọ̀rọ̀. aṣọ iná hu kìtàbà. ó akọ kìtàbà ní ti kíkọ kan